ọmọ ìyá yìí ọmọ níkì àmọ́ ọmọ aláyé rẹ̀ ní í ké sí. ọkọ mọ́ndì àti àtẹ́bẹ́sí àṣàkẹ́ ṣé ń bẹ nílé ní àbòròde àkàn ó núrẹ́ẹ̀nì bàbá zizatu àbíkẹ́ bàbá liat àjọkẹ́ ṣé ń bẹ nílé ní ẹ̀dẹ́kun ẹ̀ pé ó yọjú sí mi. pè ọ́ ọlọ́run níjọ́ jápẹ̀ ta lágbára ọlọ́run ọba okó ọdún ọmọ aláyé rè ó sì kú ìyèdùn ọdún ayọ̀ lọ sí mọ́ṣẹ́ má fi ìwẹ́ lọ orin mi mọ́rìndì àti ló ta mí lólobó aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ̀ sísí nọ́ọ̀sì ọmọ Òṣogbo ó pé ń bá ń kí ọkọ̀ òun ọkọ̀ olóríire ni ó pé ń kí ọ bí wọ́n ti kọ́ bá láàfin àṣàkẹ́ ní ìkẹ́ ọ̀bí ológun ẹ̀rú ó ní ìkẹ́ ọ̀bí ẹlẹ́gbẹ̀fà wọ̀fà mọ́rìnrì àti ìyá líyá ní ìkẹ́ ọ̀púpọ̀ gígì ọ̀dẹ́nulé àṣàkẹ́ ọ̀làlẹ̀mí jọ́ máa fara pẹ́sà báńjẹ́ kan ó mọ mókè àwọn bàbá tó bí ọlọ́mọ jájọ sáré délé happy happy happy birthday to you. níbà ọmọ lọ́yẹ gígì ọmọ òkè mẹ́rìndínlógún ló lálẹ́ ìgbà tí lọ nílé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin rẹ̀ aṣoru mẹ́rin rẹ̀ aṣòjò àkànwó mẹ́rin rẹ̀ aṣọdá nílé bàbá yìí mẹ́rin yòókù la mú wá sílé ọlọ́yẹ ọyẹ kì í para àgbẹ̀tì ọmọ Yétúndé ẹni abílọ́yẹ lọ́yẹ pa àkànwó ọyẹ àti mọ́ ọ̀pá aṣọ ńlá ńlá ni bàbá yín fi fòra ìjà ló gbọ́ ọmọ ẹkùn níbà. àkànó sọ ń gbóhùn ẹnu mi ọmọ adí. báyìí àkànó mi lẹ́mọ̀ mọ́ kì í yeye tó bí ọlọ́mọ. yèèmí mọ́rí tó bímọ re ọmọ òró orí mi. òró orí mi dáná yangún ọmọ apagún níjọ́ òun àbàkù lẹ́sẹ̀ tọ̀tún àbàkù lẹ́sẹ̀ tòsì ewúrẹ́ òró àmọ́ jẹ lẹ́sẹ̀ gbàgede nílé baba tó bí ọlọ́mọ àgùntàn òró àjẹ lẹ́sẹ̀ kọ̀rọ̀ àtẹwúrẹ́ òró àtàgùntàn òró gbogbo wọn jẹ ní pápá ọlọ́fìyà ogún ọdún ogún ọdún ogún ọdún òsìkú yẹdùn àṣẹ ìṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí àkànwọ́ ọmọláyé gègé ìjà ló gbọ́ mẹ́kùn níbà. àṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ lọ́sìn mọ́ṣe oníkanjúkú. àṣẹ lálákan ń sepo oníkàbùkù. àsìkò rẹ ti dùn yọ ọlọ́run níjó dojú lágbára ọba dániwáyé. àkànwọ́ iṣẹ́ rẹ onídìíṣẹ́ oníṣẹ́ ilé rẹ onídìílé onílé àkókò ṣàkẹ́ ọmọ rẹ̀ wá ní dánmọ́ lọ́wọ́n ọdọọdún làárọ̀ rogbo ọdọọdún làárọ̀ ọ̀sà ọdọọdún làárọ̀ mọ̀bì lórí àtẹ̀mí onífọdún kankan wá ọtí ó ṣe wọ̀ báńjẹ́ kan ó kó ọdún òsìkò à ń ṣe yẹ happy birthday to you. bí wọ́n bá bí ilé rẹ̀ pẹ́ta ní kọ́rẹ́wì látẹ̀mọ́ àṣàkálẹ̀ mi jẹ́ ìjà tí nìbà ọmọ ìyẹ̀rú ọ̀yán ayé ọlọ́pàá ọmọ ọjọ́ ọmọ lálọ́mí àwọn bíṣu dára gbadà òkè ọlọ́pàá àbídí ọmẹ́nu. àkọ́túnkọ́ lórí ewì lọ́dọ̀ tiwa.